رمضان التوبة والصدق رمضان dúpẹ́ fún Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala tó tún ṣe níwọ̀n fún wa láti reviving the human of our ìtànìjí láwùjọ mùsùlùmí ọlọ́gbọ̀n ṣẹ́jú abẹ́lẹ́wọ̀n Ọba Allah subhanahu wa ta'ala kó má ṣáà ìjẹ́ kó ṣe àǹfààní fún ẹnìkankan wa kọ́tà máa gbéyàwó lẹ́ni òun náà ni kí mùsùlùmí kó ní àdìsọ́kàn ń pò fi àwọn ẹ̀dá ọlọ́run ó dájú tọ́ ọlọ́run bá lọ. àwọn sheik wa tí wọ́n bá wá gbélé yẹ̀wò àwọn náà ni fadilatu sheik Kamarudin Yunus Akuribi afizahullahu ta'ala warhaw falyatafaddal mashkura mahjura min Allah. alhamdulillah fún ọlọ́run bá wa alladhi ja'ala al-Qur'ana hudan likulli ọba tí yóò ṣe al ní ìwé ìmọ̀nà wa huwa khairu al òun náà ni ìmọ̀nà tó dáa jùlọ tí ó sí ìmọ̀nà kan tó dáa tó má wassalatu wassalamu ala nabiyyina muhammad àánú ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run kọba nabuwa muhammad wa ala alihi wa sahabihi ajma'in kọba gbogbo àwọn ará ilé rẹ̀ àtàwọn sahaba rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ eléyìí ta fẹ́ gbéyàwó min hadiyi kí mùsùlùmí ó dàdì sọ́kàn yí pé ìmọ̀nà tó yàtọ̀ sí tànàbì ó dájú tànàbì lọ gbogbo tànàbì mú wá kódà tó ìmọ̀nà náà kíyàn máa sọ pé ìdájọ́ àwọn ẹ̀dá ọlọ́run tí wọ́n gbé kalẹ̀ àti ìtọ́nisọ́nà wọn ó pé ju tànàbì lọ kíyàn máa fi ìlànà kan nínú àwọn ìlànà táwọn ẹ̀dá gbé kalẹ̀ kíyàn ọmọ wa ròyìn rẹ̀ kọ́ wá máa gbàgbọ́ pé ọdá àjùlítà náàbì mú wa lọ wa anna hukma ghayrihi ahsanu min hukmihi kí mùsùlùmí ó gbà pé ẹ̀sẹ̀ báyìí ọlọ́run àwọn ìdájọ́ tọ́lọ́run dá sínú al-Qur'an ṣẹ̀ríà ọlọ́run kódà tó ìdájọ́ táwọn ẹ̀dá ọlọ́run gbé kalẹ̀ àti ṣẹ̀ríà tiwọn aw kalladhi yufaddilu ìdájọ́ ọlọ́run àwọn ìmọ̀nà ọlọ́run kò lálá tó ìmọ̀nà táwọn èèyàn gbé kalẹ̀ níta ń gbọ́ eré ètò yìí òun náà ni pé gbogbo ẹni tí ó bá ní ìgbàgbọ́ yìí fọ́kọ̀dí nákọ̀dọ̀ islam hù islam rẹ̀ ti bàjẹ́ onítọ̀hún wọ́n ti pọ́ ọkọ̀ rẹ̀ nínú mùsùlùmí nǹkan jẹ́ mùsùlùmí olóòkọ̀ ni torí ó ti gbàgbọ́ pé ìtàwọn ẹ̀dá gbé kalẹ̀ ọ̀dà àjù yìí tọ́lọ́ ń gbé kalẹ̀ lọ. ìgbàgbọ́ yìí ó gbajúmọ̀ láwùjọ àwa mùsùlùmí tá dá kama ká má gbàgbọ́ ká má nítẹ́ lọ́rùn pẹ̀lú òfin ọlọ́run àti àgbékalẹ̀ ọlọ́run àti báyìí ní kẹ́ máa ṣe ọlọ́run tọ́lọ́run sàlàyé sínú Koran tànàbí náà sàlàyé sínú súnà rẹ̀ tí gbogbo ẹ̀ wá ń jẹ́ ìtànàbí mú wa fún wa ó di ọ̀ràn àyàn lẹ́nu gbogbo ẹni bá pẹ̀lẹ́ ní mùsùlùmí òdodo kọ́lọ̀ lè mà ìpè gbogbo tá nábì mú wáyé ọlọ́run bá aláàlọ́ràn sí wa gbogbo ẹ̀ṣẹ̀ báyìí ìtọ́sọ́nà nábì ẹ̀mọ́sẹ̀ báyìí tó wà nínú tíra nábì tó wà nínú súnà nábì tó wà nínú Qur'an agbọ́dọ̀ gbàgbọ́ pé òun ló dáa jù yí táwọn èèyàn gbé kalẹ̀ lọ nílé ayé lẹ́ni tẹ́bára àwọn èèyàn tí wọ́n lọ tí wọ́n ń bọ̀ nǹkan méjì náà lẹ́yìn máa ń ṣe inú kéèyàn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní kana yakulu fi khutbati al-jumu'ah ta Ànábì bá ń sọ khutba juma wọ́n la Ànábì ó lè má tẹnu mọ́ pé amma ba'd layna fa inna khayra al-hadithi kitabullah ọ̀rọ̀ tó dájú tí ó sọ̀rọ̀ mi tó tún dá lẹ́yìn ma ó na Qur'an wa khayra al-hadi hadiyu an-nabiy Muhammadin sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni ìtọ́sọ́nà èmi Ànábì òun náà ni ìtọ́sọ́nà tó dáa jù lọ súnà nábì lọ dáa jù ọlà nábì àmà sọ bẹ́ẹ̀ ìtumọ̀ ẹni pé ẹ má tún wá ìlànà míì mọ́ ẹ má tún wá àwọn òfin míì mọ́ ẹ gbọ́dọ̀ tó máa wá àwọn ìdájọ́ míì mọ́ lẹ́yìn èyí tọ́lọ́run ti gbé kalẹ̀ fún yín ọlọ́run ọba sọ fún anábì wa muhammad sallallahu alayhi wa ṣe gbọ́dọ̀ wọ́rọ̀ aliyahuma akimalitu lakum dinakum ọlọ́wọ́n bá nílé ní àti parí ẹ̀sìn fún yín gbogbo tẹ́ fi ṣẹ̀sìn àti parí ẹ̀ òun ló ṣe dájú wa atmamtu alaykum ni'mati àwọn ọlọ́wọ́n bá àti parí ìdẹ̀ra rẹ̀ lẹ́yìn lérí àti sàánú yín parí pẹ̀lú ẹ̀sìn tá a fún yín ọ̀rọ̀ òun náà lẹ̀sìn ta yọ́nú sí o ẹmọ́sẹ̀sìn mi ma o suratul Maida ayẹlẹ kẹta ìbẹ̀lẹ̀ lọ́wọ́ bá aláàtí ń jọyọ́ wáyé pé ẹ̀sìn tó ń sọ̀kalẹ̀ fún wa orí mẹ́mẹ́ kí wá ní ìwé ẹ̀sìn náà òun náà lálùkọ̀rán kí ni ìwé ẹ̀sìn náà òun náà ní sunna nabuwa Muhammad sallallahu wá dàdí sọ́kàn yìí pé gbogbo tálẹ̀ kọ́ránì ni a máa ṣe yẹn kódà tó èyí táwọn òyìnbó ní ká máa ṣe gbogbo tí ànábì ní ká máa ṣe yẹn kódà tó èyí tí àwọn aráàlú wa àbáwọn àṣà wa àwọn àgbékalẹ̀ àwọn bàbá wa kódà tó bẹ́ẹ̀ ìdájọ́ ọmọ èèyàn lérí gbogbo tá a bá fẹ́ máa ṣe ó dájú tọ́lọ́n lọ ó sì dájú tànábì lọ mùsùlùmí tó bá ń sọ bẹ́ẹ̀ jáde lẹ́nu ìpínlẹ̀ lóòótọ́ mùsùlùmí ni wá àmọ́ èyí tí kòránì ní a ṣe yìí kódà tó ìtàwọn lóòótọ́ mùsùlùmí ni wá àmọ́ tá a bá wò dáadáa a rí pé èyí tí àṣà wa tó ní kásẹ̀ ó dáa ju tìrítà nàbì ní kásẹ̀ yìí lọ wọ́n lẹ́nu tọ́ba yìí jáde lẹ́nu ẹ̀ bẹ́ẹ̀ ó sì dàdí sọ́kàn bẹ́ẹ̀ ó sì gbàgbọ́ bẹ́ẹ̀ níṣẹ́ ìpẹ́dẹ̀ mùsùlùmí kọ̀díkà dábàá bí máa jẹ́ àti quran ó ti pè ọ̀rọ̀ ọlọ́wọ́n bá nírọ́ nìyẹn wa súnà nàbì nírọ́ wa hadha laysa ọlọ́wọ́n bá ti mú kó nínú islam torí yìí tó gbàgbọ́ tí fi ń jẹ́ mùsùlùmí náà lọ́tún lọ́wọ́n gbàgbọ́ mọ́ yìí nígbà ọlọ́wọ́n bá ní tòun lọ́ dáa jù ànábì ní tọ́lọ́run lọ́ dáa jù mùsùlùmí wá gbà pé ẹ dákun ni wá lóòótọ́ àmọ́ èyí táwọn òyìnbó ní àṣẹ yìí òun dáa jù tọ́lọ́run lọ ọlọ́wọ́n bá sì ní dhalikal kitab ọlọ́wọ́n bá ní sẹ́ẹ̀rí tíra yẹn alukur'an lọ́lọ́run rí ìmọ̀nà ni o láàrin ibà fi yìí kò sí iyèméjì ń bẹ ẹ má ṣe iyèméjì lérí gbogbo tó lọ́nba ti sọ yóò máa jẹ́ mọ̀nà lè mú tẹ̀kín fún àwọn tí wọ́n bá ń bẹ̀rù ọlọ́ tó bá jẹ́ pé wájú olùbẹ̀rù ọlọ́wọ́n ọba kùránì ti tó fún ọ ọlọ́wọ́n ọba aláwọ̀ á ń jóyè wáyé pé ẹ ṣe báyìí nu kùrán ẹ má ṣe iyèméjì bẹ́ẹ̀ bá ṣe dáadáa ni ó fún yín ẹ má ṣe báyìí tó wà nu kùrán tẹ́ bá lè dáwọ́lé kò sí iyèméjì ẹ padà bànújẹ́ ẹ padà sunkún ẹ padà wọná àwọn olùfẹ́ àwọn ní kéèyàn ọmọdé àdìsọ́kàn kó ti pẹ̀rẹ̀ mùsùlùmí ipe àní òfin ọlọ́run ọba òwúlò mọ́ lásìkò ayà al-Qur'an àtàdísà nábì kò ṣiṣẹ́ má wọ́n inna bi dhalika intiqasan lil khaliqi azza wa jalla in ti ń sọ yẹn in tàbùkù ọlọ́run ọba tó jẹ́ pé ó ti máa bẹ̀rẹ̀ ayé ó ti máa nǹkan kan ò ní dé lẹ́yìn ìgbà tọ́lọ́run sọ̀rọ̀ kọ́ránì kalẹ̀ káwá ní ọlọ́run ọba ọ̀dá sínú kọ́rán ànábì ọ̀sọ̀rọ̀ lérí ẹ̀ nínú sọ́nà kò sí nǹkan náà nínú nǹkan tó lè sàǹfààní fún wa àbí nǹkan tó lè kó wa alábá wa tí ayẹwò òfin lójútùmá wọ̀tọ̀fẹ́dìlù lùmọ̀lókì wà hókùnmíhì alàlẹ́kọ́lẹ́kì tẹ́yìn bá ti ń sọ pé òfin ẹ̀sìn kódà tó òfin àwọn míì nínú àwọn ẹ̀dá ọlọ́run èyí tẹ́yìn sọ ni pé òfin àwọn ẹ̀dá àtìdájọ́ wọn àtàgbékalẹ̀ wọn àti ìlànà wọn ọdá ju ti ọba adẹ́dà lọ nínú ọba adẹ́dà àti ẹ̀dá ta ló jura wọn lọ ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir wọ́n ní ṣe ọlọ́run ọba àlá ṣe ọwọ́ àmàntọ́ dání ọba aláàánú ọba tí ó fún wa ní ìrògbogbo tá a bá ṣe ọlọ́run ọba ní afa lè já ilé ìjẹsì ìjẹbọwọ́ ọlọ́run ọba ní ṣe àgbékalẹ̀ àwọn aláìmọ̀kan ọlọ́run ọba mọ̀ òun mọ̀ jà lọ ọlọ́run láwọn aláìmọ̀kan làwọn ẹ̀dá ọlọ́run ní sàgbékalẹ̀ tàwọn aláìmọ̀kan sí àgbékalẹ̀ yẹn ilẹ̀ máa lọ lè lò òun náà lẹ́ẹ̀ máa lọ lè fi ṣètò ṣèmí ayé yín ọlọ́wọ́n bá ní kò ní dábẹ́ o wa man ahsanu minallahi hukman li qawmin yuqinun ọlọ́wọ́n bá ní kò sí àgbékalẹ̀ tó dáa tó àgbékalẹ̀ tọ́lọ́wọ́n bá fáwọn tí wọ́n bá mọ̀ àwọn tí wọ́n bá rí ìdánilójú nípa ọ̀rọ̀ ọlọ́ ẹ̀yẹ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀jẹ̀ alẹ́ ẹjọ́ dá wa lójú tí ó bá dá wa lójú tẹ́lẹ̀ ó sì júwèé bá ṣe lo ayé wa ó ti sàlàyé ń tọ́dá fún wa ó sàlàyé ń tí ọ̀dá fún wa tẹ́yìn bá ti yapa Koran yóò ní sọ̀rọ̀ tẹ́yìn bá ti yapa hadith annabi yóò ní problem hadiyu nabi yìí sọ́lẹ̀hùn fi kulli zamani wa makan ẹjá lè mọ̀ pé ìwé méjèèjì yẹn òun náà níta nabi mú wa òun náà ló sì fi kalẹ̀ fún wa nígbà tí ń lọ yóò ṣiṣẹ́ yóò wúlò yóò ṣàtúnṣe ayé ní gbogbo àsìkò àti gbogbo ìgbà àti gbogbo ìlú kò sí ìlú kan kò sí àsìkò kan kò sí agbègbè kan tí wọ́n yapa Koran tí wọ́n ní ní problem bílẹ̀ ayé bá ṣe ń lọ sí bẹ́ẹ̀ náà ni gbogbo tí ń bá ń ṣẹlẹ̀ ń bẹ̀ yóò máa níbàmú pẹ̀lú tọ́lọ́run ti sọ sínú Koran ìwé yẹn ọlọ́run ọba Allah lọ́sọ̀kalẹ̀ òun ti máa tí ó ṣẹlẹ̀ níbẹ̀rẹ̀ ayé ó ti máa tí ó ṣẹlẹ̀ láàrin ayé ó ti máa tí ó ṣẹlẹ̀ nígbẹ̀yìn ayé ó ti mọ̀ yí tá a ṣe tá a sórí ibú ń bẹ̀ ó ti mọ̀ yí tá a ṣe tá a sórí rẹ̀ gbogbo ìyípadà àgbà bó ṣe kọ́ máa lọ kọ́ máa bọ̀ tó tàbá ń ṣe koran a máa rí solúsàn bẹ̀ lérí àwọn àṣòro tàbá ní tàbá ń wá ìtọ́sọ́nà lérí nǹkan kan ta fẹ́ ṣe ká lè ṣe koran ká ṣe àdíyèsí gbogbo ẹ̀ wà ń bẹ̀ nítorí pé ọlọ́run ọba aláà ọba aláàánú ni ẹnìkan lọ́dáhùn torí tá a bá dúgbé ta lọ́dà ọtọ́ lòun kóhun dára òun ìtumọ̀ ni pé ẹnìkan lọ́dà ẹni bá wá ní òsọ́ lọ́hun onítọ̀hún ó ti ní sọ̀rọ̀ ọlọ́run bá aláàfin wá sọ pé wáyé ilahukum ilahun wahid la ilaha illa huwa rahman rahim ọba yín o ọ̀kan ni o ọ̀kan lọ́lọ́run ọba yín gbogbo ìkẹ́ tí ń wọ́ láti sánmà yìí tí ń jáde láti nulẹ̀ ọlọ́run yìí lọ́ba ti ń ṣe fún yín gbogbo ẹni tí ọba nílà káyinú yọgbà pé ọ̀kan náà jẹ́ ọlọ́run bá ṣe léwọ̀ pé ẹ gbọ́dọ̀ mú ẹlòmíì mímí ọlọ́run tẹ́ máa sìn àbí tẹ́ máa wá gbára lọ́dọ̀ rẹ̀ gbogbo àná àgbà pé ọ̀kan lọ́lọ́run níta nábì mú wa nìyẹn nínú tá nábì mú wa òun náà ni pé haram aláwo lè kọ́tì ọlọ́run bá ṣe ká máa dẹ̀jẹ́lẹ̀ ká máa pààyàn nípa tàbùsí ọlọ́run ṣe léwọ̀ gbogbo ẹni bá nílẹ̀ akáyìn náà yọ máa pẹ́kọ̀ dáa kéèyàn gẹ́gẹ́ bí zina ṣíṣe ó ní wala taqrabu zina ọlọ́wọ́n bá ní ẹgbọ́dọ̀ ṣe zina gbogbo aná gbàgbọ́ pé ní ti ọ̀dá ni látara wàhálà ti máa ń fà ọlọ́wọ́n bá aláṣẹ iléwọ̀ ó ní innamal khamru wal maisiru wal ansabu wal azlamu rijsun min ní ọtí mímu ẹ má débẹ̀ o tẹ́tẹ́ títa ọlọ́ni ẹ jìnà sí tẹ́tẹ́ olè ni wọ́n ń pè bẹ́ẹ̀ tí wọ́n bá ní lágbájá ń ta tẹ́tẹ́ àdàpé olè ni ọlọ́run ṣe ilé wọ̀ ibi ká má ta tẹ́tẹ́ kálíbà jèrè gbogbo àwọn tí wọ́n ń sin tí ń sọ yìí náà àwọn náà mọ̀ pé ilé ayé àwọn ọ̀dà ìtọ́láwọn gbé kalẹ̀ ní gẹ́gẹ́ máa ṣe kì í sin táwọn òyìnbó gbé kalẹ̀ àtàwọn àṣà wa àtàwọn tí wọ́n jẹ́dà ọlọ́run àwọn sọ pé kì ní ìdá àtẹ́tẹ́ dá bí yẹn bá ń ta yóò tètè lówó lọ́wọ́ o Yahuda da kíyàn máa jalè ọmọ lọ àwọn èèyàn jìbìtì nípasẹ̀ kọ̀mpútà nípasẹ̀ íńtánẹ̀tì bí ìbá ti ṣe èyàn mékì ẹ sí ni ẹ̀kún náà ní padà máa ń gbẹ̀yìn rẹ̀ ọlọ́ni wa ahàlàlá olùbẹ́ àwọn harrama rìbá ọlọ́wọ́n bá ní ẹ má jẹ owó ilé owó ní ẹ má ṣe ẹ má fowó lówó ẹ má yáyàn ní ogún kẹsọ́dọ̀gójì gbogbo àwọn tí wọ́n ń gbowó èlé àtàwọn tí wọ́n yáyàn lówó èlé sáà náà rí gbogbo wàhálà ti ń ṣẹlẹ̀ lélẹ̀ ayé ń máa ń fa òsì ni àbòsí ni ń sì máa ń fa ìyà ń máa ń fa wàhálà ọ̀pọ̀lọpọ̀ ló ti gbẹ̀mí ara wọn látara owó èlé alágbèkalẹ̀ tọ́lọ́n òun náà lọ dájú tí mùsùlùmí bá wá ní à sínà dá o kọ́dà ọ̀dà ju ká máa ṣe lọ ká máa pààyàn dá ká máa ṣẹbọ dá ká máa gbowó èlé dá báwo ni owó èlé ò wá dá bóò láti wá ríṣẹ́ láwọn báǹkì tí wọ́n sílẹ̀ tẹ́tẹ́ dá torí tẹ́tẹ́ yẹ àwọn ìjọba àgbáyé wọ́n aláwọ̀ rẹ̀ kéèyàn máa ṣe ó wá gbà pé àgbékalẹ̀ tàwọn ẹ̀dá lérí àwọn crimes tá a sọ yìí àwọn tí ọ̀taràn yìí ó dáa ju tọ́lọ́n lọ ẹni máa ń sọ bẹ́ẹ̀ tó jẹ́ mùsùlùmí wọn ní nàkọ́dọ̀ ìsìláàmù ìsìláàmù ti bàjẹ́ ọlọ́run lánàá fún wa àwọn nǹkan tá a máa ṣe tá a fi dolóríire ọlọ́run yẹn máa ṣe dáadáa sáwọn òbí yín òbí wálidé ní ẹ̀sánà ọlọ́run yẹn máa ṣe dáadáa sáwọn ẹbí ẹ wọ̀lẹ̀járe lẹ́lẹ́kọ́rìbà wọ̀lẹ̀járe lẹ́jọ́nù ẹ máa ṣe dáadáa sáwọn níbọ̀ ẹ máa ṣe dáadáa sí níbọ̀ ìbájẹ́ muslim ìbájẹ́ tí ṣe muslim ọlọ́run bá ní ká máa ṣe dáadáa sáwọn ọmọ àyàwó tàjẹ́ musulmi innamal mu'minuna ikhwa ẹ máa ṣe dáadáa síra yín lẹ́yìn náà ọlọ́run tó ní ká máa ṣe dáadáa sáwọn tí ṣe musulmi la yanhakumullahu anil ladhina lam yuqatilukum fid din wa lam yukhrijukum min diyarikum an tabarruhum wa tuqsitu ilayhim ọlọ́run ọba ní gbogbo àwọn tí ṣe musulmi tí ṣe lẹ́sìn yìí ẹ máa ṣe dáadáa sí wọn bàbá rẹ̀ wọn ẹ lè kí wọn bẹ̀rẹ̀ bá lówó ẹ̀bùn wọn tán bá ní sọ̀rọ̀ ẹ bá wọn gbé kú bí wọn bá rà sọ̀wọ̀ ẹ bọ́ sọ sí wọn lọ́rùn táburú bá ń ṣe wọn ẹ lè bá wọn kẹ́dùn bọ́lọ̀ bá sọ̀rọ̀ fún wọn ẹ lè kí wọn. gbogbo eléyìí ni wọ́n ń pè ní tànàbí mu wa kéèyàn wá ní ń bàbá mi àtìyá mi ẹ filẹ̀ àwọn náà wáyé èmi náà wáyé ni ẹ kàn ṣiṣẹ́ kémi náà máa ṣiṣẹ́ èmi náà wáyé tiwọn kọ́ wá ní ìyẹn dáa ipe òyìnbó gan tó wọ́n ti bàbá ìbá pàdé ní supermarket kálukú ọ̀sánwó ìlọ́tọ̀ọ̀tọ̀ ni kọ́ wá níta àwọn òyìnbó ló wọ́n máa wọ́n ní oúntọ̀ ó sì ń pẹ̀lẹ̀ mùsùlùmí ọ wá níta àwọn òyìnbó ń ti ànábì lọ oúntọ̀ Islam ẹ̀ ti bàjẹ́ ọ̀tọ̀ ni kí Ọlọ́run ní ká ṣe nǹkan kí èèyàn má ṣe tí ìbá ti ṣe ẹbọ tó bá jẹ́sẹ̀ ńlá ó sì ń jẹ́ mùsùlùmí àmọ́ èyí tí ọba ìsìláàmù ẹ̀ jẹ́ oníkọ́ máa sọ pé àléyìí tí àwọn ẹ̀dá gbé kalẹ̀ ìlànà tí wọ́n gbé kalẹ̀ yẹn ọ̀dà ju tọ́lọ́wọ́n bá sọ kalẹ̀ sínú kùránì lọ eléyìí ni imam basilamu jẹ́ ọlọ́ni àṣìdáadáa sáwọn ẹranko àṣìdáadáa sí gbogbo àwọn kan abẹ̀mí eléyìí ni tó wà nínú islam àwọn tá ń darí ìlú alukùránì ní ká ṣe dáadáa gbogbo àwa tí wọ́n ń darí wọ́n ní káwọn náà ṣe dáadáa sáwọn ìlérí wa gbogbo eléyìí náà ni gbogbo àgbékalẹ̀ ẹ̀tọ́ ọlọ́run ọlọ́run asọ kùránì kalẹ̀ pẹ̀lú òdodo òdodo lọ́wọ́ ń bẹ̀ lè tahkuma bayna an-nas bima araka Allah ìrẹ́ Muhammad òní kọ́ máa fi dájọ́ láàrin àwọn èèyàn ó torí òun ló lè fi dájọ́ tó fi ní sàbòsí torí pé ọlọ́run ọba láti fòdodo hàn ọ́ ẹ̀mà yá mi nílẹ̀ Islam nínú àyàkà ọlọ́run ọba ní gbogbo àwọn tó bá ní àwọn olùdájọ́ tọlọ́mọ mùsùlùmí wọ́n sì ń pera wọn ìdájọ́ àwọn ẹ̀dá ọlọ́run ọba làwọn máa lò àwọn ò ní gbé ọ̀rọ̀ àwọn lọ́dọ̀ Quran àwọn onídarí ọ̀rọ̀ àwọn lọ́dọ̀ súnà nàbì e, ìdájọ́ tí constitution àwọn ẹ̀dá ọlọ́run tí wọ́n gbé kalẹ̀ làwọn máa fi yanjú ọ̀rọ̀ àwọn ayé ti kọjá Quran ayé ti kọjá àdísì ìtì ń lọ láyé nísìn reality yẹn ló yẹ ká máa fi yanjú ọ̀rọ̀ ọlọ́run bá ní fala wa rabbika la yu'minun ọlọ́run bá ní ìrẹ́ Muhammad sọ pé òfin fi darí ọ̀rọ̀ tí ń fa fàáfà láàrin ara wọn tí wọ́n fi darí ẹ̀wà bá wà nábì kọ́ bá wọn fi kùránì àtàdé sí dájọ́ ẹ̀ fún mọ́lá ayé jìdó fi anfusihim harajan mimma qadayt lẹ́yìn ìgbà tó bá ti wá sọ tọ́lọ̀ sọ tó sọ tá nábì sọ tán wọn ò gbọ́dọ̀ rí nínú ẹ̀mí ara wọn ipe àwọn ọ̀faramọ́ntọ́ sọ harajan kí wọ́n máa kórìíra ìtọ́ da fún lẹ́jọ́ tó sì máa yà lé wọn lọ́wọ́ tó má dì sí lé wọn lọ́wọ́ tó pé ìtẹ́mi sọ̀kalẹ̀ ló fi dájọ́ tí wọ́n láwọn gbàgbọ́ tí wọ́n sì gbà fún òfin ọlọ́run ọba tó fi dájọ́ fún wọn ọlọ́run ọba ní la yu'minun ọlọ́run nafa Allahu al-imana anhum ọlọ́run ọba ní wọn gbàgbọ́ wa yusallimu taslima tí wọ́n bá ti díwájú sẹ́lẹ̀ fún fi ọlọ́run bẹ́ẹ̀mí ọlọ́run ṣe ní kí wọ́n ṣe wọ́n kàn láwọn gbàgbọ́ ni wọn gbàgbọ́ o ìtumọ̀ òfin ọlọ́run alukur'ani àti sunna yunadi alimobtalon ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ọlọ́run bá aládánwò pẹ̀lú àìmọ̀kan wọ́n máa sọ wípé àwọn ṣẹ̀rẹ́ ọlọ́run wípé kọ̀dàmá alhududu ṣẹ̀rẹ̀yà àwọn ìjìyà tọ́lọ́run gbé kalẹ̀ fún àwọn tó bá ti dáràn àwọn tó bá ti ṣẹ̀ kí wọ́n lè má ṣerú ẹ̀ mọ́ àbí káwọn amínà kan lè kọ́gbọ́n ká má lè ṣerú ẹ̀ wọ́n máa pè ní tàrọ́jọ́ wa takhallufun wọ́n ní bàbá ní ká máa lò tó wà ní Kùránì akẹyìn sáyé wọ́tàkálòfún amàrìnlẹ́yìn amàrìnlẹ́yìn ayé àníbáyé mu sẹ́yìn ọmọ abẹ́rẹ́ sí lamẹ́ríkà ẹ̀yìn ọmọ abẹ́rẹ́ sí ní London ebi ẹ̀yìn náà ẹ̀sà ọmọ abẹ́rẹ́ sí ń dájọ́ ní Italy àbí ní Japan àbí ká máa sọ pé bá bàbá ti wá sí ń ṣe ńlẹ̀ Yorùbá òun làwọ̀ ọ̀sẹ̀ mùsùlùmí ni wọ́n lò tọ́ àmọ́ Quran àwọn olè lò ètí Quran ti gbé kalẹ̀ ní ìjìyà yẹn kódà tó yìí táwọn bàbá wa gbé kalẹ̀ ọlọ́ni tó bá ṣe sìná tó bá jẹ́ abilékọ ẹ̀lẹ́ lóko tí ó kú ànábì sallallahu ní ọlọ́wọ́n bá sọ fún wa wípé gbogbo àwọn tí ò ti máa rìn àwọn ọ̀dọ́ lọ́kùnrin lóbìnrin ẹ̀nà wọn lẹ́gbàá ọgọ́rùn kẹ́nìkan wá sọ pé ẹgbàá ọgọ́rùn yẹn kò dáa èyí táwọn òyìnbó ní ká ṣe lọ́dà àwọn òyìnbó ní tọ̀bá ti rape oyè tó bá jẹ́ pé wọ́n jọ bára wọn lásìkò ni ọ̀dọ́ ni àbíyàwó lé kò sí tó burú bẹ́ẹ̀ wọ́n nífẹ̀ẹ́ ara wọn ni fọ́ọ̀n ni kéèyàn máa wá máa kórìíra ìdájọ́ tẹ̀sìn ìpè ìtọ́lọ̀ ní àṣeyẹ ti pọ̀jù ẹgbà báwo bá wọ́n ṣe lẹ́yìn lóko eléyẹn ó burú jáì ìdájọ́ láwọn bá wọn dá o èyí táwọn òyìnbó gbé kalẹ̀ yẹn lọ́dà ẹ̀wọ̀n lọ́yẹ kó ṣe ẹni tó ti níyàwó lé tó lè báyàwó yàwó lásìpọ̀ ẹ̀wọ̀n lọ́yẹ kó ṣe ọyà kan gbélé lẹ́jọ́ ni wọ́n gbọ́dọ̀ pa Yorùbá gángbà pé ẹni bábá yàwó sùn tó ti níyàwó lé mágùn ni wọ́n máa ń ná lẹ̀ fún mágùn sì máa ń pa àyàn ni Ọlọ́run tó wá ní kí wọ́n na mágùn torí pé òun ní í ṣe pẹ̀lú àlìjànú ọlọ́wọ́n bá ní ẹlẹ́kùn mọ́ ànábì ní ọlọ́wọ́n bá ní káwọn lẹ́kùn mọ́ tí tó fi jáde láyé tọ́jẹ́ pé ọmọ jẹ́ ẹ̀kọ́ fáwọn ẹlòmíì kéèyàn wá ní òfin ọlọ́wọ́n bá yẹn ọba tásìkò yìí mọ́ èyí táwọn òyìnbó gbé kalẹ̀ yẹn lọ́dà ọlọ́wọ́n ní ẹni bá mutí ẹ̀nà lẹ́gbà ànábì ní ẹni bá mutí ẹ̀nà lẹ́gbà ọlọ́wọ́n bá ní ẹni bá lẹ́kọ̀ọ́ sinamanya gbogbo ẹni tọkọ ẹ bá kú ọlọ́wọ́n bá alágbè kalẹ̀ wípé arábìnrin yẹ kó lo oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá nínú ilé kéèyàn máa wá ní ẹ̀dá kún bóòlù yóò ṣe tìyàn mọ́lé fún four months àti ten days irú òfin wo nìyẹn àtúwádé ah, pẹ̀lú Amẹ́ríkà ní London ni oye just three days just a week kéèyàn máa wá sọ̀sọ̀ kú sọ báwọn ọlọ́run tó sì sọ ọ́ kalẹ̀ bẹ́ẹ̀ ọ̀ní tọ́lọ́ngbà lérò tó fi ní kó rí bẹ́ẹ̀ ọwọ́ ní mùsùlùmí ni tọ́ọ̀ bá jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ rẹ fúyẹ́ èdè nígbà tó ti takọ̀ ọlọ́run náà ọgbọ́dọ̀ máa takò òfin rẹ̀ nígbà tó ti gbọ́ lọ́ngbọ́ ò ní gbòfin ọlọ́ngbọ́ àmọ́ tó bá jẹ́ mùsùlùmí òdodo tó bá ń sọ wọ́n ní sìláàmù rẹ̀ ti bàjẹ́ ọlọ́wọ́n bá ní alam tara ilal ladhina yaz'umun ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tí wọ́n rò yaz'umun wọ́n rò annahum amanu wọ́n rò pa wọ́n gbàgbọ́ bima unzila ilayk pẹ̀lú tá a sọ kalẹ̀ fún wọ́n rò pa wọ́n gbàgbọ́ wọ́n rò pa wọ́n gbàkùnrà ń gbọ́ wa ma unzila àmọ́ yuriduna wọ́n tó wá ń fẹ́ ayàtà ha kàmú ìlàtọ́gùtì wípé báwọn bá fẹ́ yanjú ọ̀rọ̀ ara wọn táwọn fẹ́ ṣèdájọ́ nípa àlámàrí àwọn òfin táwọn máa lò tọ́gùtù ní ọmọ àṣàlàyé fáwọn kìíṣe àlá àgbékalẹ̀ tọ́gùtù náà ni àgbékalẹ̀ tọ́yapatọ́ lọ́hùn àgbékalẹ̀ èṣù àtàwọn tí wọ́n tẹ̀lé sùn ọlọ́wọ́n bá ní wọ́kọ̀dé omi irú ayẹ́kfòrò bíi àsìkò àwọn aláṣẹ ìpè kọ́ kẹ̀yìn sí gbogbo ìdájọ́ tọ́gùtù kọ́ kọjú sí ìdájọ́ tọ́lọ́hun wàyúrídò ṣẹ̀yìtọ́nù ayúnbíláhùn dọ̀láàlámbàáìdá ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó ní ṣẹ̀tọ́n ọfẹ́ sọwọ́nù ni ó sì ti sọwọ́nù bí wọ́n ipe musulmi ni mi àmọ́ i read somewhere in the quran mo kàn kan ní quran Kini ni yẹ kò lè wọ́ọ̀kì o ibi abáyédè tó ti ní báwọn òyìnbó ṣe máa ń ṣe àtàwọn tí wọ́n bá jẹ́ ẹlẹ́kọ̀ọ́ wọ́n wá gbé òfin tàwọn ẹlẹ́kọ̀ọ́ àwọn ẹ̀dá ọlọ́run ó gbé lékè òfin tọ́lọ́run nígbà míì èèyàn máa rò pé òun gbààwẹ̀ òun lọ Mákà òun ṣe sàárà òun sì ń kírun tí ó sì nírun látàdà kọ́kàn sọ̀rọ̀ jáde lẹ́nu kó sì nígbàgbọ́ lérí ti ń sọ̀rọ̀ ipò fìyàn ọlọ́run ọba ọ̀dá tó fi àwọn èèyàn tí wọ́n gbé kalẹ̀ bí kéèyàn máa yanu kéèyàn máa ní democracy dá tó ṣẹ̀ríà lọ ah ṣẹ̀ríà mọ́sùmọ́tọ̀ ẹ dákun sí tí wọ́n pè ní ṣẹ̀ríà nìyẹn ní tí wọ́n pè ní ṣẹ̀ríà òun náà ni àgbékalẹ̀ ọlọ́run òfin ọlọ́run tọ́lọ́run ọba aláàfin ṣètò ayé ọ̀sàlàyé ìtaṣe táàfin dolórí ibú oníkàmá débẹ̀ ọ̀sàlàyé àwọn ìtaṣe táàfin dolórí ire oníkàmá ṣe àbí kéèyàn máa sọ pé ó lè mú ìtọ́ bá wù ọ́ mẹ́ ọ bá wù ọ́ mọ́fin ọlọ́run wọ́n sì wù ọ́ mọ́fin àwọn èèyàn máa ní ah, ìlànà àbáláyé dáa ìlànà àbáláyé ọ̀dájú ah, tọ́lọ́wọ́n bá lọ ọ̀dájú ti Islam lọ wọ́n ní gbogbo ẹni tí máa ti ń sọ bẹ́ẹ̀ onítọ̀hún ó ti kó ní mùsùlùmí òdodo ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala yóò yọ nínú kọ́ ní man lam yahkum bima anzala Allah fa ulaika humul kafirun ọlọ́wọ́n bá ní gbogbo àwọn èèyàn tí wọ́n bá ní ah, àwọn ọ̀dájọ́ opposite tọ́lọ́wọ́n bá láàrin káwọn má ṣe gan-an ìlàwọ́sẹ̀ lófin ìlàwọ́sẹ̀ má ṣe èyí tọ́lọ̀mọba aláà ní káwọn máa ṣe àwọn òní ṣe òfin táwọn òun làwọn ó gbé lékè òfin táwọn ẹ̀dá ọlọ́run àwọn tá a wíyí sí ìpẹ̀rẹ̀ àwọn ní mùsùlùmí àwọn àlùfáà ní tọ́bá rí bẹ́ẹ̀ wọ́n ní ìsìláàmù wọn ti bàjẹ́ nítorí tí wọ́n ṣe yẹn wọ́n ń tàbùkù ọlọ́run lẹ́yìn náà wọ́n parọ́ mọ́lọ́run lẹ́yìn náà wọ́n takò ìsìláàmù táwọn gbà tọ́lẹ́yìn tó bá ti gbà ìsìláàmù èyí ó juwọ́ ju sẹ́lẹ̀ fún ọlọ́run ní àti ìsìláàmù lillah ẹni bá ti gba islam yọ gbà pé òfin ọlọ́run bá lọ dájú ọlọ́run bá aláṣẹ tó yẹn náà lọ dájú ẹ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì lẹ́nu wọ́n máa lọ wọ́n máa fẹ́ ṣe ìyàwó wọ́n ní òun ọ̀lọ́ wọ́n kàn sí akídò kóhun jáde ńbẹ̀ ni o rẹ́jísírì làwọn lọ rẹ́jísírì yẹn òfin kan wà ńbẹ̀ òun dájú ti islam lọ kí lófin náà òun náà ni pé a lè ṣàdéhùn lọ́dọ̀ àwọn ẹ̀dá ọlọ́run ọkọ òun ò ní fẹ́yàwó mi lẹ́yìn òun ọkùnrin náà lọ yóò lè búra ń bẹ̀ pé òun ò ní fẹ́yàwó mi lẹ́yìn ìyàwó tóun fẹ́ yí láyé tòun o gbogbo tí wọ́n sọ ń pátá ẹ̀tàn ní padà máa ń já sí àbòsí ní padà máa ń já sí dìfọ́ọ̀sì ní padà máa ń já sí torí pé ọlọ́run bá là òun là mọ́lẹ̀ fún ayé pé ẹ̀yin tẹ́ jẹ́ ọkùnrin o tẹ́ bá lágbára agbára tara agbára tara ìsìnkì tẹ́ fi tọ́jú wọn ó ní fankéhù ọlọ́run ní ẹ̀fẹ́yàwó fankéhù ma taba lakum minan nisa masina wàtúláta wàrúbáà ọlọ́ni ẹlẹ́fẹ́ méjì ẹlẹ́fẹ́ mẹ́ta ẹlẹ́fẹ́ mẹ́rin fani khiftum alla ta'dilu tẹ́ bá ń páyà ìpín ẹ̀ nílé ṣe déédé láàrin wọn nípa ìpín táyé àwọn kan tán ní ká máa ń pín fún wọn ká máa ń pín ọrùn ká máa ń pín oúnjẹ ká máa ń pín aṣọ ká máa ń pín ibi tí wọ́n sùn tẹ́wọ́n pín ẹ̀ lágbára látara àwọn ìpín èmi o ìgbà tí òfin ìsìláàmù níbẹ̀ òfin tí àwọn òyìnbó gbé kalẹ̀ pé me and my wife èmi àti ìyàwó mi èmi àtọkọ mi ó sì kórìíra rẹ̀ bẹ́ẹ̀ ìpè a ah, polygamy orí burúkú nìyẹn aburú nìyẹn òfin yẹn ọ̀dà àgbékalẹ̀ yẹn ọ̀dà wọ́n ní gbogbo ẹni tí ń bá fọ́ọ̀tì òfin ọlọ́run tó sì pẹ̀rẹ̀ mùsùlùmí tó ní tọ́lọ́wọ́n alágbékalẹ̀ òun tóun òun kórìíra rẹ̀ nítàwọn èèyàn gbé kalẹ̀ ya ó pé ó ṣe dáa ju ti ọlọ́run ọba aláàtọ́lọ́run gbé kalẹ̀ lọ wọ́n ní eléyìí máa jẹ́ pé ọ̀gbọ́nlá fún ẹ̀dá lérí ọlọ́run ọba ọba yi yóò ní ìtumọ̀ pé nítàwọn ẹ̀dá gbé kalẹ̀ ó tóbi lọ́dọ̀ rẹ̀ ju tọ́lọ́run alá ọba tó dáa tó lọ ọlọ́run pàṣẹ ẹ̀yin náà ń pàṣẹ ọlọ́run sọ̀rọ̀ ẹ̀yin náà ń sọ̀rọ̀ ọlọ́run sọ̀rọ̀ àwọn kan tó ń sọ̀ Allah subhanahu wa ta'ala wọ́n bá ní wa man ahsanu min Allahi hukman li qawmin yuqinun wọ́n bá ní kò sẹ́nì kan tó lè gbé ìdájọ́ kan kalẹ̀ àbófin kan àbílànà kan tó wá dá tó tọ́lọ́wọ́n bá dípò tó wá dá tó tọ́lọ́n lọ wọ́n wá bẹ̀rẹ̀ ọba Allah subhanahu wa ta'ala ọba alágbára ọba aláàánú ọba oníkẹ́ kọlọmọjì islam wa kọlọmọjì ọba ń bẹnu islam wọ́n sì ń tako òfin islam wọ́n sì ń gbọ́lá fún ìlànà ẹni tí èso ọlọ́wọ́n bá lérí ìlànà ọlọ́wọ́n bá wọn tí wọ́n láwọn fèrè kalẹ̀ fún tí wọ́n ń gbà fún ẹ má jẹ́ àṣẹ ìsìláàmù àwọn lásán ẹ má jẹ́ àṣẹ ìsìláàmù ojú lásán ẹ jẹ́ àmọ́ àṣẹ ìsìláàmù ẹ̀mí kágbà pé ọlọ́wọ́n bá gbàgbé kalẹ̀ ó sì fi sínú koran ọlọ́wọ́n bá aláǹgbé àwọn àgbékalẹ̀ kan fún wa ó sì wà nínú àdísì òfin ọlọ́run ìlànà ọlọ́run ó náà lọ dáa jù kò sí ìlànà tó dáa tó kò sófin tó dáa tó káwa rọ́jú kátẹ̀lé òfin ọlọ́run ká rọ́jú kátẹ̀lé ìlànà ọlọ́run kálíbà sórí rẹ̀ àbẹ̀lọ́run nínú àánú rẹ̀ àti agbára ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́mọsíwá lólórí burúkú ọlọ́run bá ní tọ́ha ẹnìkan kan mọ̀túnmá aráàfin méjèèjì yẹn ọlọ́run ma anzalna alayka al-Qur'ana litashqa ọlọ́run bá ní Qur'an ta sọ̀kalẹ̀ fún yín àsọ̀kalẹ̀ àfikẹ́ di olórí rẹ̀ kẹfẹ́bà di olórí burúkú iná láfi sọ̀kalẹ̀ fún yín wá wo òṣèṣì rẹ̀ sí Qur'an ìwà rẹ̀ òwò sí Qur'an àwọn ìlànà tó ń tẹ̀lé ìwòsí koran tó bá ti yapa koran wàhálà ti dé tí ma ti ń bá koran mu ọlọ́run bá láti tọ́ sọ́nà káwá tó bá lọ́dọ̀ ọlọ́run bá dédé gbogbo àwọn kan tí ma ń bá sílámù jẹ́ kí sílámù akọ́mọ̀ bá bàjẹ́ ọlọ́run kọjá mu sílámù náà kọjá mu dé alkiyama kò sọ wá ní mùsùlùmí òdodo níta àti nínú ilé assalamu alaikum wa rahmatullahi wa barakatu. wa alaikum wa rahmatullahi wa barakatu. adúpẹ́ fún Allah subhanahu wa tó tún ṣe níwàrùn fún àwọn fàdílà tó ṣe Kamaruddin Yunus Akorede àṣíjọ́wòláwò tí a rẹwà áò láti fún wa lóúnjẹ ìmìtẹ̀ níjẹ bákan náà ẹ wa lórí ètò yìí láàárọ̀ ọ̀la níbi tá a ti máa tẹ̀síwájú lórí àwọn àgbọ́yé ẹ̀sìn bákan náà ẹni tó السلام عليكم ورحمة الله وبركاته سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين